الحمد لله الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته يسر إخوانكم بقناة الدعوة أن يقدموا لكم الدرس التاسع في شرح كتاب صحيح السيرة النبوية بين يديك لأبي البزار داود بوصيري ذو القرنين حفظه الله تعالى ورعاه مدير أكاديمية دار الحكم بولاية اللاغوس نيجيريا سفره صلى الله عليه وآله وسلم إلى الشام مع أبي طالب سافر النبي صلى الله عليه وآله وسلم إلى الشام مع pẹ̀lú àbẹ̀tọ́ọ̀lì tọ́jọ́ fún àníbà Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ìyá bàbá nìnẹ́bí tí orúkọ rẹ̀ ń jẹ́ àbẹ̀tọ́ọ̀lì òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alayhi wa sallam ó ṣe ìrìn àbìtọ́lì tẹ́ẹ̀jìrán lẹ́ni tí ó ṣe òwò ọwọ́ fẹ́ni aṣá mìírànmùrì bó jẹ́ pé àwọn onítàn àwọn àfáwà sọ́kàn wọ́n ní àníbi ìgbẹ̀ ní ọmọdún méjìlá nígbàtí ó fi jáde pẹ̀lú ọmọ rẹ̀ láti lọ sọ nílẹ̀ ṣàn ìdíkàgbọ́n tó ṣẹlẹ̀ náà خرج أبو طالب إلى الشام وخرج معه النبي صلى الله عليه وآله وسلم في أشياخ من قريش فلما أشرفوا على الراهب هبطوا فحلوا رحالهم فخرج إليهم الراهب وكانوا قبل ذلك يمرون به فلا يخرج إليهم ولا يلتفت قال فهم يحكمون tí a lè pè ní European countries lẹ́nu nínú àwọn àgbààgbà kòrèṣì kan náà wà ń bẹ torí pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ṣe nírọ̀rùn fún wọn láti lè ṣe ìrìn àjò pàtàkì jùlọ nígbà tí wọ́n bá fẹ́ tajà tí wọ́n bá fẹ́ rajà wípé ọjáde máa rú nàbíyù sallallahu alaihi wasallam wà kharaja ma'ahu nàbíyù sallallahu alaihi Ànábì náà jáde pẹ̀lú àbìtọ́ọ̀lì fi àṣíyáhì ní Kùrẹ́ṣì níbi pẹ̀lú àwọn àgbàlagbà kan nínú àwọn Kùrẹ́ṣì wọ́n jọ jáde ní. Fẹ̀lẹ́mà aṣírọ̀fún alẹ́rọ̀ọ̀lù Fẹ̀lẹ́mà aṣírọ̀fún alẹ́rọ̀ọ̀lù nígbàtí wọ́n yọ sí onímọ̀ ọ̀kan náà tíra ti gbáwájú tá a lè pè ní ti pásítọ̀ lẹ́yìn hábàtù wọ́n sọ̀kalẹ̀ síbẹ̀ wọ́n wá dúró sí ibi tí wọ́n máa ń dúró sí ibi tí àwọn kan wọ́n wà wọ́n dúró síbẹ̀ ẹni tí a ní onímọ̀ nípa ọ̀kan náà ń síra tuntun síwájú fàkọ́rọ̀já ilé yìí ń rọ̀ ọba sí wọn bákan ẹni ó gbà àti ìṣìyà sọ pé wà kánú qabla dhalika yamurruna bihi fala yakhruj bí ilẹ̀ rome ti pé ilẹ̀ rome kọmọ́ ṣe mú àníkà Muhammad sallallahu alayhi wa sallam kọmọ́ ṣe mú lọ sí ilẹ̀ rome torí pé ilẹ̀ rome yìí àwọn gbóná lẹ́ni tí ń ṣe ọ̀tá pẹ̀lú àwọn ẹ̀yà ní rome yìí aléṣọ́láṣọ́ ọ̀sẹ̀lẹ̀ wọn á rí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ tabatún abẹ́sàlàyé ń ta pé àwọn tí ń kó sínú gangan tó jẹ́ ti ìwà àti ìròyìn wọ́n ní àbà pé ilẹ̀ rúmù yìí ilẹ̀ tó tí ni nínú ọ̀kúnlẹ̀ àwọn ni sáàmù sí Italy ní èní ibi ilẹ̀ rúmù tí ilẹ̀ rúmù pọ̀ fún ọkọ̀ fọ́ọ̀lù sí jẹ̀núbù ìtòlíà ní um, Italy south uh, south Italy òun ni ó fọ́ọ̀lù sí so òun ní pé rúùmù yìí ó wá ní fa iná rúùmù pásítọ̀ yìí sọ fún wọn gbé tó ń gbé dájájú rúùmù ẹ́ fa iná rúùmù àìdàrọ̀ áwú àrọ̀fúhù bí sí ìfà ìròyìn tẹ́lì fi máa ń pé òjíṣẹ́ ìgbẹ̀yìn lẹ́yìn yìí àwọn mú padà mọ́bẹ̀ wọ́n máa pẹ̀lú àwọn nǹkan tí ń bẹ ní ara rẹ̀ bó ṣe pé akọ́tẹ̀ ni ó tún láwọn ọ̀rọ̀ míì kí ẹni yìí sọ sáìsì tó rí lára nígbà Muhammad sallallahu alaihi wasallam tó fi máa ń pé òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́ni yìí báwọn ṣe kà nínú new testament old testament tí wọ́n ń pariwo ní ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ púpọ̀ jọra wọn ní number one number two òun ni pé àwọn tó jọ pé wọ́n ti ka táyé àtijọ́ ìṣẹ̀lẹ̀ pé kí wọ́n tó yí padà débi tó dé wọ́n máa nábì sallallahu alayhi wa sallam láì kí sọ̀rọ̀ láì kí ìránṣẹ́ láì kí ìsọ pé báyìí ni mo jẹ́ tó ń gun èyí mọ́ àwọn gẹ́gẹ́ mọ́ àníbì ju ara àníbì Muhammad lọ apàdà bí níbi bẹ́ẹ̀ olùwáì níbi tá a ti máa sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ ìrántí àníbì Muhammad sallallahu alayhi wa sallam wọ́rọ̀ kọ́ tó gbọ́nà náà fàáyí nílẹ̀ ń sọ ń pa níbi àtijọ́ padà ṣẹlẹ̀ sáàníẹ́bì torí àwọn nǹkan tó ti rí tó ti kà nínú àwọn tàwọn ẹni ìṣíwájú nínú àwọn àníjọ́ lọ́wọ́ ọba tó ti ṣíwájú azọ̀tọ́ ọ̀pọ̀ ní tí ń bẹ nínú ma ó mọ̀mọ̀ dájú dáadáa àmọ́ ní ń parọ́ fáwọn èèyàn kọjá rèé tàní torí pé ó lè rò pé ọdún bá sọ pé ni yóò wà lórí ọjà wọn ò tù ú wọ́n sọ tó kí ni wọ́n náà wá ń ṣe tó kan nínú àti tó bá yẹ pé gbájú kan àná kan lòun ìròyìn tí ń dé lára rẹ̀ wọ́n fi mọ́ o fọyọ̀tùlú náà wọ́n dẹ̀ pa níbi Muhammad sallallahu alayhi wa sallam torí àmì yìí gbóná lẹ́ni tí ń bá ànẹ́bì ṣe ọ̀tá àbí lẹ́ni tí ń bá ẹ̀yà ní kí nǹkan dáadáa bá ìfafẹ́ jáde níbẹ̀ àti bá sọ̀tà ní tí ó jẹ́ kí tó di pé ọlọ́run padà sí payá àwọn ìlú ọ̀padà dìlú islam pẹ̀lú ìgbésẹ̀ sáàmìsínà gbígbèsí ayé ẹ̀ sáàmìsí kọlẹ́ta sáwọn ọba wọn tọ́kàràmọ̀ kìí tó lálàáfíà mẹ́ sáàmìsí iṣẹ́ ìgbéra pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí ó yọgbó ọ̀pọ̀lọpọ̀ ọdún tó súnmọ́ wọn ní islam wọ̀ síwájú kó tó di pé láyé àwọn kòlàfà rẹ̀ sí ní islam wà wọ́n sí ibẹ̀ náà inshallah ta'ala tábà tún tẹ̀síwájú a tún máa ṣàlàyé lórí eléyìí ní wéré kí a wo àwọn àǹfààní kan sí kejì tí a lè rí mú jáde nínú àdínkù yìí àkọ́kọ́ òun ni pé nǹkan yíká bá ń ṣe náà tàrí pé nǹkan yìí ó ń bí àǹfààní fún wa ká máa sí ojú àwọn ọmọ dínà síbẹ̀ bákan náà nínú àwọn nǹkan dáadáa tí ẹ̀mọ́ tí ń wá ayé inú rẹ̀ ní bísẹ́ẹ̀sì wà pẹ̀lú tó bá nínú nǹkan bákan náà àmì ọwà lára nígbà Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n lè fi máa bákan náà àwọn tí è ṣe arẹ́dúnjọ́ mi máa ń fi òdòdó débi pé ẹni yìí ó wà lódodo àlékún karama àlékún mọ̀jíza òun lélẹ́ ìjẹ́ bákan náà ìmọ̀ àwọn ọ̀tọ̀ ọlọ́run ọba lórí pé ìkẹ́tùnmí tí ìṣe pé ara aṣẹ́ tí wọ́n lè ṣe ní o ó tún wà nínú àdíìsì yìí bákan náà káwọn ìpé kìí ta máa gbé àwọn ẹni tí ó bá ń takoni níjọ́ mi láti pípọ́ mọ́ lè sòdodo nípa ẹni ànígbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́dún fàmí sí lára síwájú kí ó tó dàgbà síwájú kó tó di òjíṣẹ́ débi pé àwọn tí wọ́n nímọ̀ nípa kíra tó ti sọ̀kalẹ̀ síwájú wọ́n ma nígbà Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn òròyìn tó pọ̀ débi pé wọ́n máa sọ nǹkan bí tí ó ṣẹlẹ̀ ìgbà bí wọ́n ṣe ń ṣe ní ìwò òròyìn rẹ̀ ń tẹ́ kíkẹ́ báyọ̀ náà ṣẹlẹ̀ sí kẹ́bí wọ́n fàbí náà gẹ́gẹ́ bó ṣe sọ ìdí tó pé à tí wọ́n bá padà léwọ̀ yìí jáde àwọn oníṣẹ́ wọn lé wọn jáde bá padà máa ka ó ní ohun ẹnìkan lóru tí wọ́n yìí ó padà máa gbé dání kèrè gbé dání kí wọ́n wá máa kọ́ mọ́ yọ lẹ́nu ìgbé àgbọ̀tí bá ń bẹ láyé ó á ah, ìran ọlọ́ nírọ̀lọ́ tó ní agbára kọlọ́bà Allah subhanahu wa kó bá sì kéèjẹ̀ fún àníbà Muhammad sallallahu alaihi àti gbogbo àwọn mùsùlùmí tí wọ́n gbà fún ọlá اشتغال النبي صلى الله عليه وآله وسلم برعي الغنم وهو شاب ومن المعلوم أن النبي صلى الله عليه وآله وسلم ولد يتيما ولم يرث من أبيه شيئا يغنيه فلما بلغ سنا يمكن العمل رعى الغنم مع إخوانه من الرضاعة في بني سعد فلما رجع إلى مكة رعاها لأهلها على قراريط قال رسول wípé òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀dá àrẹ̀sọ́dá wọ́n lọ sílẹ̀ sham pẹ̀lú àbíkọ́ọ̀lẹ̀ ọ̀rọ̀dọ́lá àrùn pẹ̀lú àbíkọ́ọ̀lẹ̀ sallallahu alaihi wasallam kọlọba kánidà Muhammad sallallahu alaihi wasallam a àdíkì Imam Tirmidhi òun ló gbé àdíkì yẹn bá ní rahmatullahi alaihi wọ́n ní àdíkì sahih ni fẹ́ni tí bá ń wòye sí àdíkì náà náà bákan náà èyí tó tẹ̀lé òun náà ni ìṣègọ́rù nàbí mi sallallahu alaihi wasallam bẹ̀rọ àyèlúgánà wọ́wọ́ ṣáàbà ìdíṣì bídíṣì tàbí Muhammad sallallahu alaihi wasallam bíṣì ìkó àìrójú pẹ̀lú ìdá àgùntàn jẹ ṣáàbà

kódà rí àwọn onímọ̀ tí wọ́n máa ń fà níwá ní abẹ́ rẹ̀ tó kọjá kápẹ́ ní ọkọjọ́ ogún ẹlòmínú bí 25 wá jù bẹ́ẹ̀ lọ nínú kata àmà ní pé dábájá nígbà Muhammad sallallahu alaihi wasallam wúlìdà yatiman wọ́n bí ní ọmọ òrukàn wà lámìyàrí ní àbí shaytan yomi kò jogún kankan lọ́dọ̀ àwọn bàbẹ́ ni lọ́dọ̀ màmẹ́ ni ó jọ páwọn ilé yìí nínú àwọn ẹ̀kọ́ tó ti gbáwájú ni pé àwọn èyí kú sí kéfèrí mùsùlùmí ò dẹ̀lé ìjogún kéfèrí náà tí a ti mọ̀ náà nígbà sáníyà Muhammad sallallahu alaihi wasallam falamma balagha ó di ọdún ìtọ́jọ́ pé àníbi lè ṣiṣẹ́ nígbàtà níbi dágbàdé tàbí fún wọn léyìí tó yẹ pé ọlọ́ọ̀bà lásán àtàrà ti ní pí káwọn ànẹ́bì rẹ̀ kí wọ́n máa dájẹ́ bákanáà nínú àwọn ẹ̀kọ́ ta wá kọ́ yìí ta máa kọ́ nínú hadith yìí nínú gbéṣẹ́ ayá nípa Muhammad sallallahu alaihi wasallam kọ́ ó jẹ́ àfà àbí ànẹ́bì tí ó mọ̀ gbájú ẹ̀ tí ó mọ̀ só mírùkù fáwọn èèyàn tí ó mọ̀ ní ẹ̀yìn èèyàn ẹgbẹ́ sọ̀rọ̀ yíwá kábàáyín tán ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam ó ń pèpè ba ó lè a òdodo kó máa yé wọn but wípé ó ń pèpè oníṣẹ́ tí ń ṣe nígbàtá níbi ní wọ́n pèpè náà oníṣẹ́ tà nígbà Muhammad sallallahu alaihi wasallam oníṣẹ́ tà níbi ń ṣe náà àkọ́kọ́ òun ní pé àníbà Muhammad sallallahu alaihi wasallam ó dá àgùntàn jẹ àníbì ní sí ọwọ́ nígbàtá níbi ti wà lọ́dọ̀ gbogbo ẹni yóò tọ́jọ pé al àwọn ni ó jogún àwọn ànẹ́bí ọlọ́run ọba bẹ́ẹ̀ ni wọn ò jogún owó wọn ò jogún kankan àmọ́ wọ́n jogún ìmọ̀ afá tó bá jogún mọ́ wọn òun náà gbọdọ̀ wá ìṣẹ́ṣe kó ní ìkankan tí ó ti mọ̀ fi mú àrísìkì àláàlì tí ó mọ̀ fi rí àrísìkì àláàlì tí ò fi ní máa jẹ haram lẹ́ni àwọn èèyàn haramu ni wọ́n tẹ́bàtì débi pé ẹni bá ti kéwú bóyó kéwú lọ́dọ̀ wọn ni wọ́n ni tẹ́ni tó kéwú tó bá tún lọ ṣiṣẹ́ mi bóyó kéwú 1,000 thousand kó tó rí five hundred òun náà lágùn àwọn àwọn èèyàn ó fẹ́ máa ṣe díẹ̀ díẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kájúwé ẹgbẹ́ náà lágùn lónà tó rówó ẹ kò ní fẹ́ wà sí àdúgbòkà yóò fẹ́ wọ́ lójú ilé kó wọn gba òyìn lójú kó wọn máa sọ di afẹnú àti máa jẹ owó àwọn èèyàn níjẹkújẹ ẹ̀rọ ọlọ́run ó bà rí tàà bá sọ̀rọ̀ olóòrùn ẹ̀mọ̀ ẹgbẹ́ orí àmì làwọn wà ẹni tí kó rẹ̀ ló sọ ọwá ni àwọn òkè ìgbà ó ní ṣíṣẹ́ bíríkìlà ló wọ́n lọ kọ́ ní sí ni àbí ti kápẹ́ntà àbí ti kí ló ń fẹ́ lọ ṣe ní sí òun ti níyàwó mẹ́ta náà lórí kí ni lórí àyè níṣẹ́ kankan lọ́wọ́ ọ̀wọ́ àwọn sọ pé à kí jọ pé èyí ó rí ọ̀nà

tá a bá ti pláàni ẹ̀kọ́ ẹjá máa pláàni ọ̀nà wo la fẹ́ fi jẹun halali ká máa jẹ haram haram ní nìkan kan ní tó máa kó báyìí tó bá ń jẹ láìgbà ti ní àkíyàmù kò ní jẹ́ kó ráyè halali yóò kó bá lè ẹ̀sìn rẹ̀ tẹ bá yọ àti rúkù rọ́dọ̀ àwọn àfún ní jálàbí wọ́n ti táà fi súnà ọ̀pọ̀lọpọ̀ wọn ó kéré nínú wọn tó ń gbà lérò inú ẹ̀mí ẹ̀ tí fẹ́ bá sí wà ẹkú àmọ́ torí owó tí wọ́n rí bẹ́ẹ̀ àti tó tó bá àti tábà fẹ́ ràn wọ́n lọ́wọ́ ẹjá ràn wọ́n lọ́wọ́ lójú àti ṣe aburú ọwọ́ wọn lẹ́yìn ẹ̀mí ti kọjọ pé àwa náà láti mọ wá lọ polongo wọn láti mọ wá tẹ wọn síta láti mọ wá bẹ̀ wọ́n tẹ́ akẹ́rẹ́ tó sọ pé òun kàn bẹ́ńtẹ́ ni òun ò ló sọ̀hánàmá kí lọ bẹ́ńtẹ́ sí iṣẹ́ bọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdígbà amọ́sọ̀lá ó ti tẹ̀lé ọ́nkù rẹ̀ lọ́ṣòwò nígbà tó wà kékeré ó dẹ̀rẹ̀jẹ̀ fáwọn ará mọ́kà lẹ́yìn tí ń gba owó ń tó jọ́dọ̀ lónìí kí ni ìwọ nílẹ̀ ní láti lè ṣe torí pé ẹnìkẹ́kẹ́ wò lè fún àtàwọn mùsùlùmí lórí pé kí àti kí o polongo rẹ̀ lọ́nà tó dáa lọ́nà halal lọ́nà ìgbà tó yẹ kó ní máa gbá wọn lójú mélòó mélòó àwọn tí wọ́n rò pàápùtẹ̀ ni wọ́n lè ní hmm. táwọn náà padà tí wọ́n pé àfà lágbájá gbá wọn lójú ni a ti rí ẹni tó yẹ pé àwọn àfà yìí ló gbá lójú ló fi mọ̀nà wípé ìyẹn máa ń sin ọlọ́run ọba náà wọ́n jẹ́ ẹlòmí ìdènú súnmọ́ wọ́n dẹ̀ jẹ́ ẹlòmí ìdènú sàárè wọ́n dẹ̀ jẹ́ ẹlòmí ìdènú ẹ̀bọ wọ́n jẹ́ ẹlòmí ìkọ̀jú kóòlù islam. àwọn àmọ̀tẹ́ ń sàmọ̀ tí ó lọ́ọ̀ ń sàmọ̀ nà lọ́wọ́ ti pé tọ̀ ìyá ló jẹ wọ́n lójú wọn tún là ó kéré sáwọn tó yẹ pé ó padà wó fẹ́ẹ̀sì yí òun ò ṣe má. àwọn tí wọ́n fẹ́ẹ̀sì nílẹ̀ nítorí àwọn àfáà yìí pọ̀ torí kó wò fún ọ ma mú ìsẹ̀ kékeré kan wá tó fẹ̀lẹ̀ sí wa ládùúgbò bí kí a wà nígbà ẹni ẹgbọ́ lẹ́tọ̀ wa ni kírísítẹ́nì wa ni ní ìsìn kọ́lọ̀mbà fún bá wa ní ọ̀padà ìkẹ̀kẹ́ wá pa wápọ̀ wá ń sọ̀rọ̀ ó wá ń sọ níjọ́ ìpín tó bá ikú òun ti kọ́kọ́ mọ dárò àwa síwájú ni òun ò bá ti di kírísítẹ́nì torí pé pọ̀mọ̀lù àwọn ní kí ló dé tí wọ́n di christian ó ní ìgbà táwọn ṣàwé tán àwọn wá wá fẹ́ àwọn òríṣẹ́ àwọn àfá ìwá sọ pé ayé ní ṣe àwọn ohun táwọn òríṣẹ́ àwọn ọdọ̀ pé ẹbá wọn ṣe ayé ohun ẹbá wọn ṣe kí ayé ohun ẹ̀ẹ̀tẹ̀ ìgbogbo táyé bá ń jẹ bá ẹ̀wọ̀n ṣe káyọ̀ fi lè fà mọ́lẹ̀ àwọn wá ṣẹ́ tó wọ́n àti gbogbo bí ẹ ti gbá àwọn lójú tó wọ́n lọ́ ní bàbá yìí tó wá sọ pé ìgbà tó lóun wá ṣe tá àti sàánú àwọn káwọn oníṣẹ́ bí àwọn kan ti lu agolo agogo ìgbàlàwà nù lẹ́jọ́ bìlífù nínú ẹ̀bí tí ń sọ̀rọ̀ nígbà ọlọ́run ti ṣe tá àti sàánú àwọn bí wọ́n ṣe lu agogo dé nìyẹn wọ́n ti ní ẹ̀wà gba kíríkẹ̀ sínú ìgbésí bọ́ọ̀rùn ṣe gbà á nìyẹn pé òkè ṣé àwọn olùyẹ̀bí ṣe tá gbà á ọláwọn yìí nígbà tí ẹgbẹ́ tó bá yé níta àwọn tẹ́lẹ̀ àwọn yìí láyé níta àwọn púpọ̀ tá bá fáwọn lómi ayé ọlọ bá a ti gbà lọ wọn ni ó ní ọwá ti bí bí ìgbà tó lóun kọ fún ohun òrìṣẹ́ bóun ṣe ríṣẹ́ nìyẹn wọn lọ ìdí tí ń sàlàyé nìyẹn ó ní àmọ́gbà tó wọ́n ń gbọ́ àwọn wà sí ẹlẹ́nu jọ mẹ́ta yìí ó wáyé àwọn lẹ́nu pé àwọn afá yìí ò rí bákan náà àwọn kan wọ́n lé àmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá wá ń sọ tó ń parí tó bá mú jẹ wá ó ti pọ̀ jù so ìwọ bàbá ìwọ màmá tó bímọ tí ń lọ lé kéwú wọ́n náà mọ́ contribute àbúrú sáwùjọ sínú Islam ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwa tá a jẹ́ ọ̀dọ́ ká fi sínú plan wípé yẹn máa mú iṣẹ́ halal láti fi lè jọ àwọn àmẹ́jọ náà wà gbogbo àwọn afáàfin sọ pé ẹni tó bá ti kéwú kò gbọ́dọ̀ níṣẹ́ míì tó bá ti kéwú tó bá tún ṣiṣẹ́ míì àti tó bá ń ṣiṣẹ́ aláàbí kan ìmọ̀ ìlú lágbàáta ọ̀hún kìí ṣe ti tàníbà mọ̀sánmà wọn sọ kìí ṣe ìmọ̀ tó jọ pé ìmọ̀ tàníbì ni wọ́n sọ ìmọ̀ tàwọn àníjọ ọlọ́wọ́ ọba àwọn níṣẹ́ ẹni tó bá jọ pé plan kọ́pẹ́ kọ́pẹ́ ẹni tó bá jọ pé iṣẹ́ ọwọ́ kan ló wù ni tó bá nu tó bá táìmù tó náà láìkẹ́ púpọ̀ orú àwọn eléyìí ó ṣe pàtàkì gan àwọn tá je brọ́dà àwọn jẹ́ sísà ẹjẹ́ kí àwọn àmùtún ní lẹ́nu láti fi wa gbogbo a ti ń bímọ ká fi sẹ́nu ká fún ọmọ wa ní nǹkan tó péye ẹ̀kọ́ tó péye ojúlówó ẹ̀kọ́ tó bá lè kú lérí ẹ̀kọ́ náà lábẹ́ kọjọ pé yóò ti máa jẹun kọjọ pé ẹ̀kọ́ yẹn yóò máa jẹun níbẹ̀ ọ̀nà tó fi lè akọ àtúnra ọmọ wa lọ délẹ̀ ibi kó wọn òfin lè máa rí nǹkan halali jẹ níbẹ̀ adélọ́bà bá sọ̀rọ̀ tààrà ìtí aṣọ yìí ìtí agbọ́ ìtọ́nàwà kóló ní okùnfà orí ayẹ́tẹ̀ ìtàmọ́tẹ́ ní kọ̀kàrà tó kọ́ lẹ́hádá pásẹ̀kùn lè wọ́n